محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من تزوجوا بهذا الإسلام بالمراوة نكتب ó jẹ́ ọ̀ràn yẹn kó jẹ́ ìgbàgbọ́ àti àdìsọ́kà wa àwa ti àti ọ̀ràn lẹ́yìn àtẹ̀wọ̀n Muhammad sallallahu alaihi wa sallam. àti sàlàyé wípé nínú ìpìlẹ̀ làwọn ẹni tó ń tẹ̀lé súnà nàbí Muhammad sallallahu alaihi wa alihi wasallam òun náà ni annahum ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar wọn máa pa ní láti láti ṣe dáadáa wọn sì máa kọ̀ fún mi láti ṣe ìgbàjẹ́ gbogbo ara láti ṣe mà pélé ní kókó ń tọ́fà tọ́lọ́mọba fi fún wa ní àjùlọ lórí àwọn àjọ tó síwájú ọlọ́run bá sọ nípa àwọn ọmọ israẹli wípé ya bani isra'ila dhkuru ni'mati allati an'amtu alaykum wa anni faddaltukum 'ala al-'alamin ẹ̀yin ọmọ israẹli ẹrántí ìbẹ̀rẹ̀ mi ọlọ́run bá pété mo ṣe fún yín nípa fífún yín lájùlọ lórí gbogbo àgbàlá yìí tẹ̀síìrì ayà yìí èyí tó dọ́gba èyí tó ṣe wípé òun náà lọ́nà omi pé wà á ní ọ̀gbọ̀lùtòkùn àlẹ́ àlẹ́ ní zàmàníkùn èmi ti àdúrà fún yín lórí àwọn èèyàn àgbà yín àwọn èèyàn àkókò ti yín síwájú kó tó di pa ara nàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam torí pé tó bá jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ni pé. وأني فضلتكم على العالمين على عالم الأزمنة كلها síwájú ìtumọ̀ rẹ̀ ni kí mo fún yín láti lọ lórí gbogbo àwọn èèyàn tí ń bẹ gbogbo àkókò á kò bá takò nǹkan púpọ̀. torí pé ẹ̀yin mà nígbà Nábì wa Ibrahim alayhi salatu wa salam á ọlọ́run ti àjùlọ ńlá fún un ó ṣe ní Khalilur Rahman Khalilur Rahman ayọ̀ ọlọ́run àgbéga tó lọ́wọ́ wá sí fánẹ́bí Ibrahim alayhi salam yìí kò sí ẹnìkan tó gbọ́n tọpọ ló sì wà nílà káì rẹ̀ tí ó sọ ikú ọmọ Israẹli ọlọ́lá ju anabi Ibrahim lọ alayhi salam eléyìí túmọ̀ sí pé ń bẹ́ẹ̀ náà àwọn ẹni tó ti síwájú àwọn ẹni tó lọ́lá ju àwọn ọmọ Israẹli lọ ó sì wá wá nínú àwọn ẹni tó gbẹ̀yìn àwọn tó lọ́n fún lọ́lá ju àwọn ọmọ Israẹli lọ àwọn ìjọ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa torí ẹ̀ lọ́lọ́wọ́ bá fi sọ nípa àjọ ànábì sallallahu alaihi wasallam fi kuntum khayra ummatin ukhrijat lin-nasi ta'muruna bil-ma'rufi wa tanhawna 'anil munkar kuntum khayra ummatin sẹ́mi fi kánà kánà kánà yẹn lédè lárúbáwá wọ́n pè ní máa fi'lun maadin nasikh. أي فعل ماض ناقص ولذاته ودبي كتب ودبي قرأ ودبي كلمة ودبي شرب ودبي قام ودبي جلس torí pé gbogbo àwọn àfààní yẹn àwọn lágbára wọn dá dúró ohun tí wọn kò káàtà bóyá fáìlì lásẹ. ṣùgbọ́n tẹ bá wo kánà wà àkàwàtò ha àwọn kì í dá dúró torí pé fẹ́ẹ́ lọ náà pẹ̀lú mi ń bò káàtó orúkọ méjì alákọ̀ọ́kọ́ nínú méjèèjì là ń pè ní kíni ismu kánà ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ń pè ní kọ́bọ̀rù kánà tó kuntum fílù mọ́bí ẹni kuntum ismun fílù wọ́sùmù kánà wà ń bẹ̀ kánà wọ́sùmù hà ní kuntum ayé antum kuntum antum khayra ummatin òní kábàrò kánà bẹ̀. báwo lè ṣe túmọ̀ àyà yìí tuntun ṣe àtúmọ̀ rẹ̀ àfihàn ṣe àtúmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wá ní harafi kọ̀ọ̀kan títí kúntún ẹ̀yìn ti jẹ́rìí tẹmẹ pé sọmọ sọ pé kóńtún ẹ̀yin ti jẹ́ rí wàlámtẹ̀kúnú àn ẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ lọ. èsì bẹ́ẹ̀ nítorí pé àwọn ìyàwó ti sábà sábà mú àyà ẹ̀wọ̀n àyẹ́ in the past láti ìgbà sábà ti yín wà láyé àmọ́ ní ti ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ mọ̀. sọ̀rọ̀ ìtàfíìrì àyà yẹn ni pé kóńtún khayra tẹsíri àyà yẹn ni pé ẹ̀yin gángan ìnìjọ tó lórí kìí ti pé ẹ̀yin ti jẹ́rìí ẹ wàá jẹ́ mọ́ ẹ̀yin gángan ìnìjọ tó lórí tẹsíri àyà yẹn. ẹ̀yin níjọ tó lóore tọ́lọ̀ ọba kó jáde sí gbogbo èèyàn lápapọ̀ ìjọ ànábì sallallahu alaihi wa sallam níjọ tó lóore tọ́lọ̀ ọba kó jáde sáwọn èèyàn lápapọ̀ ayé ayé gbàdúrà sọ pé kuntum khayra ummatin á ti ti gbàgbọ́ ibi láti ìjọ tó lọ sí ti ànábì Muhammad sallallahu alaihi wa sallam lójijì ọlọ́ gbogbo ẹni tí ń bẹ láti ọjọ́ yẹn títí dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ìjọ ànábì ni wọn. kí wọ́n á lè tún máa yà pé ẹ̀yin nìjọ tó lóore jù tá a kó jáde sáwọn èèyàn àwọn èèyàn wo mọ́ tẹ̀bí ẹ̀yin gbogbo yín tẹ̀lé láyé ànábì tó bá àdìsẹ́lẹ̀ níjọ́ kẹ̀kẹ́ àti àwọn ìjọ ànábì náà ni ṣé ẹ̀yin nìjọ tó lóore jù tá a kó jáde síra yín síbẹ̀ ni àdúgbò àwọn ìtumọ̀ rẹ̀ ní pé ìjọ ànábì sallallahu alaihi wa alihi wa sallam òfin ti méjì. ummatul ijaba wa ummatud da'wa. ummatul ijaba àwọn làwọn ẹni tó gbọ́tọ̀ gbà. àwọn kejì ni wọ́n ń pè ní ummatul ijaba ka ummatud da'wa ummatul ijaba làwọn ẹni tó gbọ́tọ̀ gbà. ummatud da'wa làwọn ẹni tó ti pa nídìí láti pè é gbogbo àwọn kékeré tí máa ń bẹ gbogbo àwọn ọ̀sẹ̀bọ tí máa ń bẹ láti ìgbà tó lọ́n tún ànábì sọ̀rọ̀ bá àríwá àbí sẹ́lẹ̀ ń dídọ̀ gbẹ̀mí àfihàn inú ìjọ ànábì ni wọ́n wà ṣùgbọ́n àwọn máa jẹ́ wọ́n máa tó dà wà ẹ̀yin tẹ́ ti gbọ́ tẹ́ ti gbà akó ẹ̀yin jáde táwọn ẹni tí ò ti gbọ́ tí ò ti gbà kẹ́yìn olè bá jẹ́ kí ni ta'muruna bil ma'rufi wa tanhawna ó sì jẹ́tọ́ bá rí báyìí a ti mà pínpín sábàbí tó náà fi gbé wa ga òun náà ní al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar irú ẹ̀ ló ti dẹ́kun kò sí excuse anybody nínú wa tó bá rí ìbàjẹ́ kọ́nọ́kọ́ man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi bẹ́ẹ̀ ló wá nù hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu gbogbo tó bá rí ìbàjẹ́ nínú yín fọwọ́pọ̀ tó bá rọ ọlọ́run láti fọwọ́pọ̀ téèyàn bá lágbára láti fọwọ́ pọ̀ bàbá ilé sáàni kọfà hàn rẹ̀ pọ̀ fẹ́yìn lẹ́mi sọ́fẹ̀ tí ò bá lágbára láti fọ hàn pọ̀ bàbá kọ́lùbẹ̀ kọ́kọ̀ kàn pọ̀ wàdàlíkẹ́ ọ̀dọ̀ àbúlé ìmàn fífọ àkọ́ ìbàjẹ́ lèyí tó lẹ́jù nínú ìgbàgbọ́ tó wá nù rìwáyà mi nínú sọ̀rọ̀ ìgbèlè mẹ́rin mùsùlùm ike lẹ́yìn fífọ fífọ àkọ́ nǹkan kò sí mánìmá. tó ǹjẹ́ tó bá rí báyìí eléyìí fi hàn wáyé pé ummatul amri bil ma'rufi wan nahyi 'anil munkar ìnìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. orí òsì ní yé bẹ láàrin wa lópin ìgbà tó bá ti pé alẹ́ ni tí ó máa pàkíyèsí wa nígbà tá a bá ti di ọ̀dà tí wọ́n máa sọ fún wa pé iye ọ̀dà ìtọ́jà nìkẹ́ ibi dàrọ́ rẹ̀ nígbà tá a bá ti ìtọ́jà tí wọ́n túnbọ̀ ṣe wá láti láti tẹ̀síwájú lórí àtìmọ̀tì dáadáa rẹ̀ orí ń bẹ nínú ìjọ inú. àwọn tó bá ti dín ẹ̀ńsì bàjẹ́ wọn ká ti dà yín lórí ike tó ti náà lọ́dà kò burú torí kọ́ náà bá bómi torí kọ́ bá sọ̀rọ̀ á kò sóore má nù. ọwọ́ àná àdéhùn anábì wa Muhammad صلى الله عليه وآله وسلم لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليسلطن الله عليكم شراركم ثم يدعو خياركم فلا يستجاب لهم ẹ máa ń pèpè lọ sí ibi ká ṣe dáadáa ẹ sì máa pọ̀ fáwọn èèyàn láti ṣe ìbàjẹ́ àbí ká ẹ sì kọ̀ kọ́nà ọgbọ́n wá sí torí rẹ̀ kó ti àwọn ẹni kó ti yín láàrin yín táwọn ẹni rí ọmọ wa ṣàdúrà ọmọ gbàdúrà torí ló ti pé ti tẹ gbogbo wa ni torí eléyìí àwọn ó àwọn aṣíwájú ó àwọn òbí ó sì peter abasiri kẹ́nìkan ti àyà kápọ̀ tabasiri pé ẹnìkan pa dáadáa sí kápá kéèké ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní pé eléyìí ń bẹ nínú ìlànà àwọn ẹni tó tẹ̀lé tó nà lẹ́yìn wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ṣùgbọ́n ẹni tí ń tẹ̀lé súnà kò di kan mú fìkan lẹ̀ ọ̀jẹ́ni tí ọmọ èèyàn lọ síbi tí ọmọ fòrò rẹ̀ láti ṣe dáadáa nìkan tí ò ní kó àìdá fún un ó ń bẹ nínú àwọn ẹni tí wọ́n láwọn ń pèsè lọ síbi ẹ̀sìn Islam lónìí àwọn ẹni tó ṣe wípé àwọn máa pòrò èèyàn láti ṣe dáadáa ni wọn kì í kọ ìbàjẹ́ fún yẹn torí pé pípòrò èèyàn láti ṣe dáadáa pàtàkì jùlọ tá a bá ti mọ̀ pé ẹni tó pòrò ẹni láti ṣe dáadáa kò ní kíláàsì ẹni láti ṣe dáadáa ni yàtọ̀ sí pé yọ́ọ́ kà sọ̀rọ̀ yóò sì mọ lórí ọ̀rọ̀ náà lọ eléyìí ò pé ká dọ̀tà gẹ́gẹ́ bíi tọ́ba sọ fún ni ká má ṣèbàjẹ́ ẹni tó bá kọ ìbàjẹ́ fún ọ ó súnmọ́ kó nu lọ́tà ó súnmọ́ kó oníkùn sínú sí ó súnmọ́ kó ọmọ àwòké eléyìí báyìí ọ̀fẹ́ràn rẹ yàtọ̀ sẹ́ni tó bá sọ fún ọ pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ní ìtọ́jà òfin rẹ̀ bọ́ọ̀ bá ṣe kò ní torí rẹ̀ mọ́ lójú kò ní torí rẹ̀ ikú wọn mọ́ rí tòṣì pé ní tó bá ní òun mutima mutima òun jalè má jalè má òun ṣe sinamá ṣe sinamá òun kúrọ́ má kúrọ́ má òun ṣe jàmbá má ọ̀gá àtàwọn ọ̀tọ́ òun ládùúgbò yọ ọmọ òkú àtọ́ àwọn ọ̀tọ́ òun ládùúgbò ebi àpèjúwe ojú ìmọ̀ọ́mù pàkíyèsí lọ síbi rẹ̀ ẹ̀rí pé àwọn ọ̀wà àbàjẹ́ láwọn oríṣiríṣi ẹ̀ má ti báyìí ẹ̀ má ti báyìí ẹ̀ má ti báyìí. ṣé mo kíkì í ti kúkú yẹn wọ́n máa sọ fún pọ́ǹpọ̀ owó ti jẹun ọwọ́ tún ni o fi jẹun sínú rẹ̀ ó dùn. tó ń ti fi owó ti fi ń jẹun àbùkù ní kó bá nu rẹ̀ nígbà tó bá fi bọ́tà tó ti fi kò lẹ́sọ̀tẹ̀kù lọ́wọ́ rẹ̀ tó kó ṣẹ̀rọ̀ pé wàhálà ni. ṣùgbọ́n ọmọ èèyàn nínú àdámọ́ rẹ̀ òní tí wọ́n máa ṣàìdá yóò sì fẹ́ kó wọ́n máa pín dáadáa ìlọ́pà ló fi jẹ́ ike kòòrò ẹni ká ṣe dáadáa kọ ìbàjẹ́ fún ni agbọ́dọ̀ pa méjèèjì pọ̀ torí kíkí làwa wá ìyọnu ọlọ́run bá wa kìí ṣe ìyọnu èèyàn nítorí pé ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ti fi ń wá ìyọnu èèyàn kọ́ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹni tí máa ń ṣe ti fi ń wá ìyọnu ọlọ́run ọba wa yóò rọrùn fún láti sọ nítorí pé òun ò ní wojú ẹni tó mọ́jú òun ní wojú ẹni tó dúdú má bá rí òun ní wojú ẹni tó rí ọtí ń wo pé kíni àkíni wọ́n náà kíni. تبيج النبي صلى الله عليه وسلم سواه يأمرون بالمعروف وينهون عن المنكر والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر من سورة التوبة قال الله مؤمن لكم أتوا مؤمن لكم gbogbo wọn apá kan àwọn ẹni báwọn sọ fún mi múra lọ́tà nǹkan kan náà ni wọn inú sẹ wọn jọ́ọ̀sì máa ti fún wọn mú kókó òun náà ní ká pinnu lọ síbi dáadáa láti kọ̀ bàjẹ́ fún mi. ẹ rí ọmọ èmi lọ sọ fún abirọ bíi lọ́gbà ẹ̀ nínú olùkọ́ ká kúló látàrí kí wọ́n ta lọ́gbọ́n. ẹnì kẹ́sì wa nínú gbogbo ẹni tí wọ́n ti wọ́n kí wọ́n máa ń sọ sọ dáadáa fún nítorí pé tó kúba fẹ́ kú ṣe bá rí kókó kọ̀ ká kúló gbogbo ẹni tó bá wà ní ọ̀rọ̀ ntí ó dẹ̀kọ́ pàdé ọlọ́run pẹ̀lú wọn àti báàmù rẹ̀ pàdé lẹ́ẹ̀ma bá sọ. torí àwọn sọ pé o lè tẹ̀mí dáadáa lábẹ́ agbóògbàgbó òdodo àyàfi kọ́jẹ́ ìran kan àti ọgbọ́dọ̀ wà ní òbí ayé rẹ̀ kọ́ ọmọ aran kan kí ọlọ́run ọba kò ní o sì má bẹ̀rù ìyá rẹ̀ kò ní torí di eléyìí àmọ́ gbàtà bá lọ́la àbíà tá a gbádùn dáadáa agbọn àbẹ̀rù láǹfọ̀ lọ́la lórí agbọn ríran kan agbọn abíbẹ̀rù yà ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run lóògùn lágbára lórí ríran kan kẹ́ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ nítorí kéṣù ọmọ bàjọ́ lérí ọjà ṣùgbọ́n tó bá ti di kéèyàn ń pọ̀ ká kú lọ́wọ́ agbọn àrùn kan ní òògùn lágbára ju agbọn àbẹ̀rù lọ nítorí kọ́mọ́bà àpàdé ọlọ́run lẹ́ni tó ti sọ̀rọ̀ ìdí bẹ́ẹ̀ tó bá lọ́dọ̀ ẹtí kọ̀ọ̀kan kú lọ dáadáa lọ́nà bá sọ pé insha Allah dáadáa lẹ́bàá pàdé lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin tó ti pé wọn èpè wọn àbíkẹ́ ti dé mẹ́tíláṣí ẹ̀yin tó ti pé àwọn ọmọkùnrin yín ọ̀sẹ̀ sí ẹ̀yin tó ti pé òdodo lẹ́ẹ̀ máa sọ ẹ̀yin tó ti pé ẹ̀sùnkùn ẹbí pọ̀ ẹ̀yin tó bá dé òdodo ni ọjọ́ ìjẹ́ pé ọ̀kan parọ́ ètò wá kéèyàn kan parọ́ láti oṣù fẹ́ kó bá mi ó ti àwọn yìí wọn wọlé kálukú sọ dáadáa tó mọ̀ nípa ọrùn àti kálukú sọ dáadáa nípa tó èsì tó mọ̀ nípa ọrùn arákùnrin yẹn wá wọlé ọjọ́ dọ̀ kò náà yín ọrùn àrùn sọ dáadáa gbogbo ẹ̀ṣọ́ àbọ̀ dáadáa lọ́ba pàdé lọ́dọ̀ ọlọ́run gàgà ó wá fẹ́ pẹ́ ìlà ó má wá rí pé ẹ̀wù rẹ̀ ń wọlé ìlọ́dì rẹ̀ ń wọlé lẹ́yìn kí ọrùn àrùn tó ẹnìkan wá yàn ọ́ ní wọ́n bàbá wa wọ́n lè yàn àwọn bàbá bàbá wa wọ́n là fà wa àfa àwọn àfa wa ẹni pàtàkì ẹni kìíní kẹ̀kọ́ lóru. ọwọ́ akọ ìnà ọbẹ̀ máa lọ sọ́nà wá gẹ́gẹ́ àtòkòtò ah, rẹ̀ ń wọlé pé wá gbé tòkòtò rẹ̀ ti ń wọlé kọ̀dà o tó lè sọ bẹ́ẹ̀ jẹ́ ẹni tó fi fi ọ̀gẹ̀ ní ayé tó ti fi ọlẹ́yìn pàtàkì ó tún wá sọ fún pé ń sa àìdá báwò. báyìí Umar radiyallahu anhu ipò tó wà nù wọ́n ti sá lọ́gbẹ́ níbi pé kọ́lá nítorí wọn lè dín náà ní pé kábí kò gbé. tó ń tí wọ́n ti ṣe sá wọ́n mọ̀rún lọ́gbẹ́ yẹn wọ́n mọ̀rún màtó ń kírun. àní àá èwo tún ni wàhálà èwo ni ọ̀jẹ́ wàhálà sọ̀rọ̀ pé bàálà sọ ló ti fi wọ́n lọ sí ti lóbi jẹ́ gbèsè wọn ọ̀sẹ̀ méjì. wọ́n máa ń bẹ̀rù kéde sọ́kùnrin lọ ọ̀fẹ́ rẹ̀ ẹ̀dàkùn ọbẹ̀ ṣe bí ààrẹ jẹ́ òun gbàgbé ìrún ọ̀sẹ̀ méjì òun òkú nítorí pé ìgbà lásán tó fi ọ̀rùn òní ti sábà torí ẹni tí máa ń tọ́jú aláàrẹ̀ ẹ̀dá kan ẹ̀ mójútó nínú kókó tí tẹ́ tó fún lọ́kà tẹ́ tó fún ní ẹ̀kọ́ pàtàkì tẹ́ máa mójútó ní káàkiri òun kó mójútó nù tóra ìbá máa ọlọ́jọ́ rẹ̀ dé kọ́mọ wa lọ fún kékeré. rúmà ìgbà tí wọ́n sá lọ́gbẹ́ tí wọ́n fún mílkì mu tí mílkì jáde nínú fún rẹ̀ tó ó tún ní àsìkò onígbà náà ẹ má ṣe wàhálà mà ó ní láàbọ̀ fi ìsìlámù ni mẹ́tẹ́rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kò sí èrè ìjẹ́fẹ́ ní pọ̀jù nínú ìsìlámù tó bá fi rìn rẹ̀. tẹ́lẹ̀ fi hàn wá pé sẹ́mo pé ìrún súkẹ́súkẹ́ ìrún ẹ̀sán jẹ́ dímọ̀ jẹ́ ń dé mùsùlùmí èyí ti jẹ́ lọ èyí ti àwòdù nìlá àwọn ilé ẹ̀sẹ̀ mùsùlùmí. àwọn mùsùlùmí gbogbo ìgbà àwọn làwọn tó ṣe ń pé ọkàn wọn kì í balẹ̀ fún ọ̀gá ti bára wọn láti gbàgbọ́ ti háyà á lọ́sọ̀rọ̀ àwọn mùsùlùmí ni wọ́n máa ń dùn láti gbó dèrò ó tó di kí wọ́n gbé ìrùn dúró. torípa níbi ìsọlọ́wọ́ àfọ̀hánilò àyè sẹ́lẹ̀m ọ̀tọ̀kọ̀ wọlé yẹn zánú rọ́jòló fi sọ̀rọ̀ ẹ́dí mẹ́rin dábọ̀rọ̀ sọ̀dà tíyẹn bá jókòó sí retí ìrùn ládàá pínpín tí ìrùn ó dùn ọkọ̀ fún. torí rẹ̀ Umar radiyallahu anhu oníkọ́ọ̀bù ọkùnrin wa wọ́n pè wa. nígbà náà pé ó ní fa ìlọ́dì rẹ̀ sókè fẹ́yìn náà أتقى لربك وأبقى لثوبك òun ló túmọ̀ sí pọ̀npáyà ọlọ́run òun ó sì di kẹ́wù rẹ̀ ọjọ́jọ́ subhanallah ẹ̀sọ́ báwọn ń dẹ́rù fún wọn náà wọlé lónìí tẹ́ ẹ̀ bá páyà ọlọ́run ẹ má dẹ́rù yín ó gbò láì sí ìtọ́jọ́ àbí òyìn kẹ́ wàá pa méjèèjì pọ̀ lọ́kọ́ ti máa tún bẹ́yìn lọ́sùn náà yẹ dáadáa méjèèjì lẹ́sìn papọ̀ ẹ̀ dẹ́ni tí ń páyà ọlọ́run ẹ̀ sì dẹ́ni tí ó wù lóṣèlú tí ọ̀sán yọ ewo ni bùbá ò tí ì lò tòkòtò ti dàkítà sọdọ abẹ ẹyin náà lóko kọdà abẹ torí pé tó máa ń wò ó ń gbà á sí ọ̀tọ̀ọ̀tọ̀ níjọ́ tí wọ́n ń ṣòkòtò àtẹ̀wò yìí ní tíjọ́ kan náà nù but you know ṣòkòtò yẹn ń wọlé so níta fẹ́ ló ń bẹ̀ ẹ́ pé Umar radiyallahu anhu owó position tó wà owó ibi àtẹ́gùn mú mẹ́ ẹ̀mí lè lọ kọ́mọ́ pé yàn sí dáadáa ètò túmọ̀ sí pé lókun gbàdá mi bá ń bẹ ò lè pé mo ti dẹ́kun à ń pè ní lọ́sí di dáadáa à ń kọ ìbàjẹ́ fún yàn. torí ẹ̀ ló ti jẹ́ pé ńgbà tí lápá wà ní tó wọnú mọ́tíláṣí lọ́gbọ́n ló kùtù lọ́tọ̀. ẹ̀rí pé ẹ̀ka náà kálukú wọn kọ̀ fún un àbí wọn kọ̀ fún un ó túmọ̀ sí pé ti ń bẹ lára wọn. ìta kínú kàtá kíákíá ìtọ́fẹ́ gbọ́ ìtọ́fẹ́ ẹ̀rọ kí ni sìn àgbàmọ̀ kún mi wá kì í ṣe inú mọ́sálásí wọ́n ti fi bọ́sùkùtù rẹ fọlọ́ fẹ́ sọ̀tẹ̀ náà ọ̀nà mọ́sálásí mẹ́ fọ́ gbà fọlọ́ sẹ́mi pàwọ́ kì í sáyéwó lásán fa ẹlòmíì ni máa gbé kúkú wọ̀ ó ti wò lẹ́yìn ọ̀rọ̀ ṣẹ̀yẹ lẹ́yìn náà ti ṣe gbòòlù kẹ̀kẹ́ <laughs> ó ti sáyé ẹnu àlà ṣé kúkú lọ́ọ́ àfikọ́ mi ọ̀rọ̀ rafa sọ̀rọ̀ kiri bàbá sàábì tọ́tọ̀ ọ̀nù mẹ́tíláṣí wọn ò lù ẹlòmíì lè kò sí sùúrù mọ́ báyìí. ṣùgbọ́n ẹni kẹta fẹ́ lò ní pé ó ti wà nípìnlẹ̀ nínú ẹ̀mí àwọn mùsùlùmí pé téèyàn bá ṣàìdá ẹ̀ka náà wọ́n kọ̀ fún un. but lónìí ó ti ń ṣe káwọn wà selective wípé eléyìí tẹ́ bá wí eléyìí ò ní tẹ́ bá wí eléyìí tẹ́ bá sọ̀rọ̀ eléyìí ò ní tẹ́ bá sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ìlọ́pàá ló fi jẹ́ pé àmọ́ ọ̀rùn ta la lè fún ta la lè fún pẹ̀lú lójoojó gbogbo wọn la gbọ́dọ̀ kọ̀ fún ṣùgbọ́n lẹ́sà fi kọ̀ fún mr a ó lè yàtọ̀ tó lẹ́sà fi kọ̀ fún mr b ó sì lè yàtọ̀ sí lẹ́sà fi kọ̀ fún mr c nítorí pé tó o bá lo mẹ́tọ́ọ̀dì tó yẹ fún ìkíní kejì kẹta wọn wàá ṣe bẹ́ẹ̀ wọ́n gbọ̀ wọ́n gbà àmọ́ tó o bá lo mẹ́tọ́ọ̀dì tó yọ tọ́tọ́ pé kíní kejì kẹta wọn wàá ṣe bẹ́ẹ̀ wọn ò ní gbọ́ ó sì tún ká mọ̀. ìrẹ́ ló ti jẹ́ pé حديث تيكوك من رأى منكم منكرا فليغيره بيده أبو سعيد الخدري رضي الله عنه وتقول لنا النبي محمد صلى الله عليه وآله وسلم شو مثل كلامه في سيره وواسي عيدي لجرد ẹni tó wá jẹ́ kàlífà ń gbà yẹn أواني لونيو Kutuba láàkọ́kọ́ ṣe kátó kírun ìdì bí wọ́n máa ṣe ládùúgbò sí i. kírun ìdì wọn kọ́kọ́ kí wọ́n tó ṣe kútúbà ní àbí kútúbà wọn kọ́kọ́ ṣe kí wọ́n tó kírun ìdì. ìran ìdì láàkọ́ kí kátó ṣe kútúbà ọ̀dà jimá wa ń kọ́ kútúbà láàkọ́ ṣe kátó kírun jimá ní ìlà ti wọ mẹsàlásì ń jọ jimá ṣé tó bá yẹn yẹn lè gbọ́ kútúbà tó bá wù lè tó bá yẹn yẹn lè má gba kọ́ọ̀lù. náà èwo lè yọ ọ̀sẹ̀ mi ọ̀ma èyàn ọ̀sẹ̀ tí máa gbọ́ kútùbà jẹ́yìí ọ̀dà èyàn ọ̀sẹ̀ tí máa gbọ́ kútùbà bọ̀dì yẹn ti lọ gba kọ́ọ̀lù lóde ọ̀gbọ̀rú ọ̀dà ọ̀gbọ̀rú tó sílẹ̀ ìgbà yìí wà ó túmọ̀ sí wípé ọ̀dà ẹni tó wá dé fún kútùbà tó wà nù mẹ́tìlá tó lè dìde máa yan náfìlà ó ti kí náfìlà tẹ̀lé ẹsẹ̀ lọ́sẹ̀ tẹ́lẹ̀ lèmọ́mù wa ti ó ti jókòó lọ́mọ kíláàsì o lèmọ́mù wa ti ó fẹ́ bẹ̀rẹ̀ kútùbọ̀ ọwọ́ arántí o kútùbọ̀ ọ̀rá kà mẹ́fà kan táyé wa kò táyé ó jókòó mẹ́rin nínú amúrò bìlì màrúf ọ̀nàhì àná munkar kọ̀ọ̀kọ̀ bàjẹ́ ni kíkọ́ ọba rí ẹtì jọ àmọ́ kíláàsì tẹ́lẹ̀ o jẹ́ntu jẹ́ntu ó ti kíráka méjì tẹ́lẹ̀ o ó ti jókòó lèmọ́mù wa ti ó arántí wípé wọ́n fún un nákẹ́lí kan kíkíráka mẹ́fà Ọgbọdọ bá sọ̀rọ̀ nítorí nínú amúrò bíi màrú gbọ̀n náà ní àná mò ń sọ sẹ́nu kí sẹ́yìn bá sọ̀rọ̀ ọjọ́ tí màá kọ̀ fún àbá mi kọ̀ àmọ́ sẹ́nu lẹ́ẹ̀kì kọ̀ ẹ kàrọ̀ àfojú sọ fún fẹ́ ẹ ẹ má lójú lẹ́ẹ̀mí rí fẹ́ ẹ sì lè fọwọ́ sí i àmọ́ tó bá ní dákẹ́ à ìwọ náà ti sọ̀tọ̀ fún yọ sẹ́nu pé òun sọ̀rọ̀ ìwọ náà ti gbọ́dọ̀ sọ̀rọ̀. ọ̀rọ̀ ló sì fẹ́ fi kọ́ ọ̀rọ̀ wọn náà ṣàìdá bọ́ ṣàìdá ẹni tó wá ṣàìdá tó bí àìdá tiẹ̀ òun kọ́ àìdá plus ẹnì wá rí wọ wọn náà wá sọ pé jáṣẹ́ ti ti sọ pé ìwọ náà sọ kú sọlọ sọ nínú sọ kú sọ apọ́ta nínú àwọn olùmọ́ni òní ẹnì kan náà wá rí tí wọ́n sọ̀rọ̀ òun náà wá fẹ́ ọ̀rọ̀ fún ọ wá ní ah, ti gbọ́ pàlẹ́bí sọ fẹ́ni sẹ́nu kó ọ̀rọ̀ ti di mélòó ti di mẹ́ta torí ẹ̀rù ti dẹ́kẹ́ kéèyàn ọmọ ọ̀pẹ ẹ̀sìn kó sàgbà kéèyàn fẹ́. nítorí pé ńlọ́pàá làwọn tàbí lẹ́sìn fún wọn máa gbìyànjú gbìyànjú láti lọ kẹ́kọ̀ọ́ láti lọ kẹ́kọ̀ọ́ láti lọ kẹ́kọ̀ọ́ nítorí pé kéèyàn lè ba àtẹ̀sìn pẹ̀lú mà. ọ̀dà tí ìgbà tí lè máa mú bẹ̀rẹ̀ sí sọkútù bàtà tó kéré yìí sẹ́mi tọ́ba wọn làwọn fura ìpín ìgbà tó ti jẹ́ pé ẹ̀yìn irun ìní kótóbà ìdì máa wà ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tẹ̀sí gbọ̀ síbẹ̀ náà nílùú tó àbí ìdílé nílùú gómìnà tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ tó máa kiri pé òun máa mú bẹ̀rẹ̀ kótóbà báyìí kálukó ti bẹ̀rẹ̀ sí túpa ẹ̀kọ́ ọdún ọ̀nà ọlọ́dà sọ̀kọ̀ ẹ̀dá sọ̀kọ̀ ah, kálukó ti túpa wàtàrà kúkà ọ̀ọ́ ìmà lè má mú ọ ẹlẹ́kùn tó dáa bẹ́ẹ̀ ṣé ẹ̀yìn àwọn tá a lè fojú rí wọ́n ṣe kótóbà fún mi àbá wà tí wọ́n lè fojú rí náà àwọn tó lè fojú rí ni gbogbo ẹ̀ ti túlẹ̀ tó dáa bẹ́ẹ̀ tó ń tí kàlífà yẹn ronú pé àà ah, àti ah, gbọ́ ká máa bá àwọn èèyàn sọ̀rọ̀ fún wọn má lè jókòó àkọ́kọ́ máa ṣe kótóbà ni ṣé màrúf ni tó fẹ́ ṣe àbí mọ́ǹkà náà mọ́ǹkà tọ́ ẹ wo àǹfààní tí ó ti bẹ̀ jáde lọ ní pé gbogbo èèyàn pọ̀ kó tó bá wọn. ṣé àǹfààní yóò tó láti mú wa sọ kọ́nà tí wọ́n gbà dà? kò tó nítorí pé náà fi ṣẹ̀rí à àlùgáyẹ́tú látùbà rẹ̀lọ́lùwàsílà. rìsọ́ọ̀ kò lè pe míǹtì tó lò dáadáa. nítorí pé lèlùwàsẹ́ ilé ṣùkùmùlùgáyà ọ̀nà tó o bá gbà ìdájọ́ rẹ̀ náà ìdájọ́ rìsọ́ọ̀ ọ̀nà tẹ́ gbà yẹn múnkàr ni rìsọ́ọ̀tì rẹ̀ náà di kí ni múnkàr ọ̀nà tẹ́ gbà yẹn bídà ni rìsọ́ọ̀tì rẹ̀ náà di kí ni bídà ọ̀nà tẹ́ gbà yẹn súnà ni rìsọ́ọ̀tì rẹ̀ jẹ́ súnà torí ẹ̀ ìgbà tí wọ́n ti rí pé tó ti múnkàr ni tàbí kan wá túkù sẹ́gbẹ̀ Abu Sa'id al-Khudri bí tábì ìdè ìgbà tó ti rí pé khalifa ti dé orí pé tẹ́lẹ̀ tẹ́ òun ni lèmáàmù òun ni adájọ́ òun la síwájú òòlù òun la síwájú ogun òun ni gbogbo nǹkan tòbí kàlífà ti dé torí kó lùmọ̀ ni wọ́n tó ti dé báyìí lọ́ba gun mi bá ọfẹ́ bẹ̀rẹ̀ kótóbà bíbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ara ta ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó ti dè ó ní áá wọ́n ti rẹ́lẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam pé ó ti wà lára àwọn èèyàn títí tí yẹn bá ṣà ìdá wọn fẹ́ kọ́ àbí wọn ní fẹ́ kọ́ alihamudulilayi inú orí tọ́lọ̀ ń sekú jọ inú tí o bá sí ní máa kọ ìbàjẹ́ ìsìláàmù ti dorí sí mi pátápátá korongodo torí ẹ̀ náà lọ́nà sọ pé lu'ina alladhina kafaru min bani isra'ila ala lisani dawuda wa isa bin maryam dhalika bima وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوا ọlọ́run ní agégun fún àwọn ọmọ israẹl àwọn ẹni tó sá ìgbàgbọ́ náà àwọn ọmọ israẹl lẹ́nu ànábì dáwúdà àti lẹ́nu ànábì ìsá ọmọ mariam aleyhi masalatu wa eléyìí jẹ́ látàrí ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣẹ̀ àti títa ayọ̀ ẹnu àlọ́ ọlọ́run tí wọ́n ń ta ayọ̀ rẹ̀ nínú títa ẹnu àlàtẹ̀tẹ̀ tí wọ́n ń tẹ̀ ní pé wọ́n kì í kọ̀ fúnra wọn lórí ìbàjẹ́ tí wọ́n máa ń ṣe pé ẹyẹ ṣe wọ́n kì í kọ̀ ìbàjẹ́ fúnra wọn wọ́n tọ̀ wọn káàdì ìjà ara wọn lórí o. ìrẹ̀ ó burú káwọn náà dẹ́jọ́ kan tó ṣe pé wọ́n máa ń ṣàìdá ẹ̀ nípọ̀ àìkọ́ fún ara wọn ló jẹ́ kí gbogbo àwọn ìpèsè láwọn ń tẹ̀lé òpòjú dé kí gbogbo ojoojúrú ẹ̀rí pé tẹnìkan ọjọ́ tẹnìkan ìlànà tẹnìkan ọjọ́ tẹnìmí nítorí bàtẹ̀ tí wúkàlù fi ọkàn introduce ẹni pé yẹ àwa la rí bẹ́ẹ̀ ẹnì kan sì ní bá sọ̀rọ̀ tó arákùnrin yẹn dìde ó ní àwọn ẹni sílẹ̀ àbúta ìlú àrùnà ọ̀bàdé ó ti sọ̀rọ̀ khalifa ti gbọ́ àbí òye ara wa tún ta ọkùnrin o Abu Sa'id wa ni anabi Muhammad sallallahu alaihi wa sallam wọn ni gbogbo tó bá yí bàjẹ́ nínú kọ́kọ́ rẹ̀ yí padà tí o bá ti ṣe fún kọ́kọ́ akọ̀ tí o bá ti ṣe fún kọ́kọ́ kàkọ́ eléyìí lè dọ́lẹ̀ nínú bàbá rẹ̀ eléyìí fi hàn ọkùnrin yẹn gbàtà káàdì yẹn ara rẹ̀ wá rọ̀ tòrọ́bù sẹ́yìn ní ó ti ṣe ń tí ṣe ṣe ó ti tó nítorí láyé ibi tí wọ́n wà sẹ́ni tó fẹ́ pọ̀ fún ọwọ́ tó lè ṣe tó ọba láyà náà ní kò sọ̀rọ̀ torí èèyàn jẹ́ gọ́vnà ọwọ́ àṣà ìdá ẹ̀dá kò sẹ́ gbalẹ̀ ìyọ̀sí ni àbí kùmọ̀ àti pọ́npọ́ àbẹ́ ẹ̀gbẹ́ bàn rárá tó ọba láyà ẹni tó láyà jù nínú yín òun náà lẹni tí ó lè sọ̀rọ̀ torí ẹ̀ lànà sallallahu alaihi wa alihi wasallam ni wọ́n sọ pé ẹ̀ tó lọ́lá jù nínú ṣùhádà nínú ìjọ ànábì sallallahu alaihi wa alihi wasallam òun náà lẹni tó sọ̀rọ̀ òdodo níwájú ọba alábòsí tí wọ́n sì ti torí rẹ̀ pa eléyìí òtúmọ̀ sí pípọ̀ ọmọ awọ́ ẹni tí wàá pa àwọn náà ṣùgbọ́n tó bá tọ́wọ́ àtẹlẹ kọ́ bá lọ irú rẹ̀ lànà bí sallallahu alaihi wasallam sọ. torí pé ètò súnmọ́ ju táwọn èèyàn lè sọ láti tún ìbàjẹ́ ṣe lọ́dọ̀ àwọn olórí oná lọ́rọ̀. ó ti sọ̀rọ̀ ìgbà tó sọ̀rọ̀ tó rí pé wọn ò yí padà ara tí wọ́n ń tàbí kọ́ lọ di khalifa mú pé á ah, ẹ̀yin gbọ́rọ̀ ni alánàbí wọn ṣe bẹ́ẹ̀. so àbúṣe yìí ti fà jókòó tó kẹ́ ètò ìyá ọ̀rọ̀ ti tó lè hàn wá pé tí èèyàn bá ń sa ìdá oníbùkátà akámọ́nà tá fi kọ́ rẹ̀ lélẹ́yìn náà ti jẹ́ ìmọ̀ tó tún dájú fún ara rẹ̀ ní ìṣẹ̀ríà wọ́n pè ní alhẹ́sìbá bẹ́ẹ̀ máa gbọ́ láwọn àlùkà tí wọ́n ti lo ìṣẹ̀ríà nàìjíríà wọ́n máa ń àwọn oníhẹ́sìbá iṣẹ́ wọn kò yàtọ̀ sí ti ọlọ́pàá ṣùgbọ́n lábẹ́ òfin ìṣẹ̀ríà nínú rẹ̀ náà lẹ́rìn Umar radiyallahu anhu wípé ń wọjà lẹ́ni tó mú kùmà lọ́wọ́ tí màá fi ti tẹ̀lé àfáwọn ẹni tí wọ́n ń tajà àjàmbá fáwọn èèyàn. eléyìí ń bẹ́ẹ̀ nù amru bil ma'ruf wa nahyi 'anil munkar. òun lè ṣe bẹ́ẹ̀ síbó lórí ó ní kùmà lọ́wọ́ ó ní kòkókò lọ́wọ́ ìwọ ń kọ́ òfurufú lọ́wọ́ rẹ̀ gbọ́dọ̀ wà. gbẹgbẹ́ sẹ́nìkan lọ́jà wọ́n rọ ṣe é mọ̀ pé tí àwọn ará ilé yìí bá ti gbọ́ ọ mọ̀ pé ẹgbà ní mú ká ará òde ó di pé àà bí ọkùnrin yìí gbà mí dábàá jẹ́ ẹgbà mú àmọ́ lọ́wọ́ ọgbà ó túmọ̀ sí pé àwọn ti káwà tó lè sí àwọn ti káwà tó lè sí ẹ ọkàn ní kíkiri kó ti jọ̀dọ̀ ẹ̀jẹ̀ rẹ sì yọ dáadáa kẹ́nìkan máa ṣàtìṣe kákọ́ ọdún agbé gbígbé báwo tíjọba ní ọ̀nà. ọ̀ lágbára ibi ibi tó ti tiẹ̀ kọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àmọ́ kọ́ sọ́ọ́ náà tí wọ́n fi gbọ́ tí wọ́n fi gbà nítorí pé èsè tó jà ní ọ̀sọ́ ló kọ́ ọ̀sọ́ èyí tó jà ní kó ọ̀sọ́ lọ́nà sẹ́ni tó ń bá gbà èsè dandan kó gbà ọ́ yóò gbọ́ lọ́nà tó ti kí tó bá gbọ́ yóò súnmọ́ kó gbà ọlọ́run tó bá alayhi salam àtọmọ àyà rẹ̀ haruna ha àwọn ẹlẹni tó dáa jù láyé ń gbà náà ara wọn sẹ́ni tó burú jù láyé ń gbà náà onítàní Fir'aun ọ̀ràn sí Fir'aun ọlọ́run bá wá sọ yìí pé qawlan tó ọlọ́run ti ti mà nínú ìmọ̀ rẹ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tọ́pa mọ́sọ́mọ́ nìyẹn àtàlẹ́jà náà àti màláìkà ọlọ́run ti mà tó jọra ọ̀nà nígbà tó láéláé kò ní rántí láéláé kò sì ní bẹ̀rù ọlọ́run láéláé ọlọ́run lọ́rọ̀ tó lẹ̀ ní kẹ́ ẹ bá sọ bóyá ẹ jẹ́ rántí bóyá yóò ti payọ̀ lọ. sọtí bọ́lọ̀ ti mà kókò ní gbọ́ torí pé tó fẹ́ pè yàn sí dáadáa tó sì fẹ́ kọ́ àìdá fún yàn òun ní í pín ọ̀dà bí ẹni tí ń polówó ọ̀dà ni ẹsì mọ̀ pé ní tí ń polówó ọjà tí máa ń polówó ọjà tó fajúro tani ọyọ ọ̀dọ̀ rẹ̀ ń polówó ọjà ó mú kòbókò lọ́wọ́ tani ọyọ ọ̀dọ̀ rẹ̀ ń polówó ọjà gbogbo tó bá ti rà lọ́dọ̀ rẹ̀ atutọ́ sí wọn tó ọmọ pé tó bá ti sanwó fún wọn nígbà mówó mi gba ẹrù rẹ̀ kò sí lọ́tọ̀ inú. nítorí ti eléyìí ìwọ tó fẹ́ gbìyàn tó fẹ́ sọ fún pé má ta ìdá títí pọ́ fajúro ó ti kọ̀ndẹ́mù rẹ̀ kíkẹ́ ẹ̀yẹ́ ń ṣàṣìṣe ní ìsinyìí báyìí ó wá condemn it from a to z ẹ dákun tó fààyè kó gbà lẹ̀ kó fààyè kó gbà lẹ̀ lẹ́yìn náà wọ́n fẹ́ túyàn sí kò nídìí láti láti fi ti yóò implicate rẹ̀ hàn pé lágbájá mọ̀ ń bá wí nítorí tó bá sọ pé lágbájá mọ̀ ń bá wí nínú tọ́lọ̀ ń dá mọ́ mi yẹn ni kó ọkọ̀ tí ó pò lópin ọkọ̀ tí ó pò lágọ̀ ọkọ̀ tí ó pò láláìmẹ̀ẹ́dì kan torí ẹ yóò mọ̀ pé tó ń pè lọ síbi rẹ̀ da ọ̀nà sí ni ṣùgbọ́n sọ pé òun ní ṣe nǹkan bá sì fẹ́ ṣe kó ṣe. ẹ rí i pé gbogbo abọ́nà ti dá wa nù. àmọ́ tí wọ́n ti ìyẹn ń ṣàìdá ọwọ́ àgbà ọwọ́ àtúntò pé à ah, nǹkan tẹ̀ ń ṣe báyìí àwọn àti tó wà níbẹ̀ báyìí báyìí báyìí nítorí nǹkan báyìí báyìí báyìí. ẹ ti gbìyànjú àmọ́ ibi

ẹ má jà ọ́ ah, kí ni ká má jà báwo kò sí nílé mú ọ. àmọ́ ọ̀nà ọ̀nà tó lò ọ̀nà tó lò tó fi fẹ́ pọ̀ kẹ́yẹ́ fún oníjọ́gbọ́ kò sí níjọba torí rẹ̀ ń gbà sí olùmọ̀kan inú inú tí aṣíwájú kan ti ó bí débi pé kan ti ọ̀rọ̀ sọ wájú rẹ̀ ni sẹ́yìn yìí ti bẹ́ẹ̀ sórí rẹ̀ sẹ́yìn àádẹ́rù pé ilé ayé dàbí ọ̀run dàbí láyé abẹ́rù. bàbá yẹn bá ẹ dákun pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin nífẹ̀ẹ́ ni ọlọ́ọ̀ni bá ẹ̀dá tó ànábì Musa àti Haruna alayhi masalatu wa òun ní ìsìnlọ́dọ̀ yìí ní fáìlì yẹn lè bu bá tó wọn ti burú tó ti fi ra àti hamana àti kọ́ọ̀rùnà ẹ wá má gbàgbé o ìgbà tí ọlọ́run ọba wa Musa alayhi àtọmọ ayá Haruna alayhi láwọn ẹni tó dáa lọ. tí fìrà àwọn náà tó burú tó burú jò lọ ìjọlọ sọ fún wa ní kí faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha. nígbà bá dọ̀dọ̀ ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ bá sọ. bọ́yá yọ ọ̀ràn sí bọ́yá yóò ti fa ìrọ̀rọ̀ láìsẹ̀ gbogbo wa pátátà ń pèpè lọ sójú ọ̀nà ọ̀nà gbogbo wa pátátà tá à ń kọ àìdá tá à ń fòrò لا kọ́ ẹ̀kọ́ المنهج القرآني في الأمر بالمعروف والنهي عن المنكر والمنهج النبوي في الأمر بالمعروف والنهي عن المنكر إلى يتوانا القرآن أتتوانا السنة نقابا ما كل لو تجي الله تاتي ما قوي ما نفهمين تتبع أم وديوكا إنه يمكن لو تنتو إلى نتام صلي بابا وأهل السنة wàlùjẹmáà tí wọn máa tẹ̀lé nípa pèpè lọ sí di ńdọdà àti kíkọ tí ọdà báwọn yìí nínú kíláàsì àdébọ Muhammad sallallahu alaihi wa alihi na sallam ní Medina ẹnìkan wọbẹ nínú àdó akíọn nínú àdó ọwọ láti jẹ ẹsìn máa pé kálukú pẹ̀lú tó gbọ́ yìí kálukú pẹ̀lú tí a bá rẹ sọ tó bóyá lu ti nǹkan yẹn gbẹ́sìn Islam so ẹnìkan ti tẹ̀sẹ̀ wà ní ní ṣe pé gbígbóná líle líle lẹ́wọ̀n akọ̀ǹkan yẹn fún so ẹ máa fi yé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó sí àríyàn ọba yá náà òun ní kó mu tábìlẹ̀tì mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ẹ̀kan náà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí kọ́ lọ́ba àpá lórí arákùnrin yẹn bàtà kírun áfíríkà ẹ̀sìn mọ̀ pé inú àgbọ̀yé tó wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ níbi tẹ́ bá kírun áfíríkà tẹ́ bá bara yín lọ́wọ́ kẹ́ ẹ tó tí ọwọ́ ká ọlọ́run kò rí jìn lọ́sibá ti ti tó mú akéésàdé yìí fún àwọn akírun kan ọmọ mísírà yẹn gbogbo ẹjọ́ àlọ́tún àtòsí wọ́n ti ka iye nọ́mbà rẹ̀ fún ọlọ́run àdéhùn kéésì àdéhùn yẹn ó kíyàn mélòó lápọ̀tù ó kíyàn mélòó lápọ̀tù. salamu alaykum ya hajj salamu alaykum ya hajj salamu alaykum ya hajj ṣé salamu alaykum aláàjì aláàjì salamu alaykum aláàjì salamu ọwọ́ akíwọn lórí ẹnìkan ọwọ́ àwùjọ báyìí. ọ̀rọ̀ àfọwọ́ rẹ̀ sẹ́yìn kò sí kọ́rọ́ wò ní mu. nígbà tó tún wá sàn bísírò wa ni ha wà ní fi hàn lónìí bídà bídà àdádálẹ̀ le. ṣé màá pé owó tó fi pọ̀n gbígbóná ọgbọ́kùnrin lójijì àbí òye wa kí à ń tí ọbẹ̀ ṣèyí báyìí nítorí ká mójútó lẹ́yìn tí lè má mú sálámà ní àbí ẹ̀kọ́ ni astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta as-salam wa minka as-salam tabarakta ya dhal jalali wal ikram la ilaha illallah ilé ìlọ ẹ̀ka mójútó á padà kíra wa mo rò pé yé á padà kíra wa torí pé táwọn sọ ní kíkọ̀ gbọ́dọ̀ tutù tẹ́lá ti sálámà ń gbígbóná náà ni wọ́n sì ń fẹ́ kó tutù mu pé á padà kíra wa tó nígbà tí bàbá yẹn ọ̀wà ní bídàbídà ọmọ mi sọ̀rọ̀ àwọn òun náà sì gbà bó ṣe wá sí báyìí bídà bídà bídà tó ní súnà súnà súnà sí bó ṣe lé mi tó ní súnà. òun túbọ̀ sí pé lóòótọ́ mo ta ìdá ṣùgbọ́n náà tí wọ́n gẹ́rẹ́ fẹ́ gbà pa ìdá ọ̀dà. ìlú ẹ̀ ló ti jẹ́ pé wọ́n fẹ́ pa ìdá o gbọ́dọ̀ ọ̀nà tó dáa láti fi kọ́ nítorí pé éèmù rẹ gbọ́dọ̀ jẹ́ pé ọlọ́run jẹ́ ọ gbọ́kọ́gbà torí gbogbo ẹni tí ọba kọ́ àìdá fún yàn ló ń gbogbo ẹni tó bá fòrò èèyàn láti láti láti ṣe dáadáa yóò tún ṣàdúrà ní ìsìn ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yìn ìpinnu lọ sí déèsì ọlọ́run gbogbo yóò tún máa ṣàdúrà ẹ̀wọ́ náà nítorí wọn ń wíjọ yé wọn àtẹ̀mí àtàwọn jẹ́ àlè tuntun sẹ́ o àbí òye ọ gbogbo ẹ̀ tún gbọ́dọ̀ wà ní àdúrà rẹ̀ kì í ti pé kọ́ kẹ́ pé mo sọ̀rọ̀ ló kọ́ pé mo sọ̀rọ̀ mo kọ́ ló kọ́ pé mo kọ́ torí kí wọ́n bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó fẹ́ kọ́ àìdá fáwọn èèyàn tó tún mú wọn máa mú sùn ànínú àìdá tó tún burú ju eléyìí lọ nítorí pé ọ̀nà tí ọ̀dà ló fẹ́ gbà pọ̀ tó gbogbo tẹ bá fẹ́ kọ̀ fáwọn èèyàn láyé ní ìbámu pẹ̀lú ìlànà àwọn ahlu sunnati wal jamaa ẹ̀kọ́ lọ́nà sọ̀dá ọ̀kan náà wọn tàbírí wọn bu bọ̀ látòdì wọn bu títí títí títí tí wọn fi wá dẹnu ọ̀nà lé rẹ̀ sọ̀rọ̀ àwọn afẹ́ dẹnu ọ̀nà lé kọ̀kọ́ nígbà àwọn afẹ́ dẹnu ọ̀nà ní à kì í tó kì í lára mi tó kí ló dé ó nítorí pé iṣẹ́ ìsìn látẹ̀kọ̀ ọ̀dà àmì mi mo lè fi sòsùn kí n fi para àwọn kan bẹnu lé ní tí wọn bá gbọ́ wọn ní fi yín lẹ̀ tó tọkùnrin tẹsẹ̀ wá máa ti ṣe láì dá ètí àwọn ọmọ bá gbọ́ wọn bu ọ̀sùn bàbá wa ló ń bú bàbá ẹsẹ̀ wọn fẹsùn mu sí bàbá ni ọmọ ńkọ́ kò ní nírú ẹ ọlọpàá wa mọnà ó sọ alẹrú rẹ tó tọ ó sọ alọkànnì ẹni tí ó máa gbé ìpèpè lọ sídìí ká ṣe dáadáa ìkọ̀fúnni láti ta ìdá ó ti wá lọ́kàn nínú ẹni tí ó mà ti tẹ̀tọ̀ ó ti wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí fètò rẹ̀ wà jù nínú ẹ̀sẹ̀ subhanahu wa ta'u alhamdulilayi ashhadu an ilaha illa anta astaghfiruka wa